الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله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 حي على الفلاي حي على الفلاي الله أكبر الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين mo kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa tí ẹ ń wò wá nílé láàárọ̀ yìí wípé amọ̀kú àjíjẹ́ o àkóǹgbẹ àwẹ̀ náà máa ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù kọ́lọ́n dákun wa tó bẹ̀rẹ̀ oṣù náà ní kọ́lọ́n jẹ́ parí ẹ̀ láyọ̀ àtàláfíà wọ́lá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwa dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbọ́ ẹ̀yin olóore tẹ́ ń ṣe wá lóore ọlọ́run dákun mọ́sà bá dùn yín náà nù mo orúkọ mi ní Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni náà lọ́kàlẹ̀ sórí ètò Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn ní gbogbo àsìkò sáré hmm, ọlọ́mọṣà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah sẹ́ẹ̀rì láàárọ̀ yìí àní ń dènà pẹnu torí pé kí ni bàbá wa Dr. Ahmed bin Salahuddin aláṣẹ àtòlùdarílẹ̀ṣẹ̀ Standard Group of Company ti Standard Insurance Consultant tó wà lábẹ́ rẹ̀ tó wà kalẹ̀ sí number thirty three Victoria Rubieke Street ní Lekki phase one wọ́n ti ṣètò pẹ̀lú wa wípé pẹ̀lú ògùn ọlọ́run àwọn lecture tá a bá rí pé ọ̀yàn yanjú tí àwọn ẹ̀kọ́ ńbẹ̀ńbẹ̀ ká máa gbìyànjú ká máa gbé sórí afẹ́fẹ́ ká sì máa gbá àwọn afá wa lórúkọ àwọn kọ́lọ̀ ń dákun mọ́sàbà sàlékún dáadáa fún àwọn bàbá wa náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ mọ́jọ́ bàjẹ́ fún wọn iléeṣẹ́ wọn náà ọlọ́mọjọ́ dàrú mọ́jọ́ wálẹ̀ láíláí ọ̀làlá hawla wàlà kúwọ́ta ìlà abilẹ̀ rasim. eléyìí ni ọjà takọ́sọ lọ sí ọgbà olúwọlé central mosque níbi tí ìjókòó walimatul Qur'an kìí ṣe walimatul Qur'an ti ọlọ́mọ kéèké tí wọ́n máa ń ṣe wọn ní ọgbọ́n olúwọlé central mosque lábẹ́ ìmáàmù sheikh sadala muhammad bello ọlọ́run làlárọ̀ a máa ń ṣe tahajud ń bẹ̀ ní gbogbo ọjọ́ jímọ̀ tá a máa ń fi dídí alukurani ṣe tahajud ìgbà míì à ń ṣe láàrin oṣù mẹ́ta ìgbà míì oṣù mẹ́rin ṣùgbọ́n ti àbẹ̀rẹ̀ ní january àwa parẹ́ ní friday tí ó last kí ramadan ó tó dé gbogbo àrà tá a wá dáńbẹ̀ iná la fẹ́ lọ fi hàn yín pàtàkì jù wá sí pàtàkì tí àfa ńlá tí a gbé wá tí wọ́n bá wa sọ ní ọjọ́ náà iná la fẹ́ kí a lọ wò yìí gbogbo ẹ̀yin tí wò mí lé ẹ ká farabalẹ̀ ká lọ sí ọgbà olúwọlé ká lọ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ ṣì mẹ́kú kalẹ̀. حاجات مني إليك يا رسول الله وإلى جميع أرواح أولياء الله في مشارق الأرض ومغاربها ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run ní orúkọ ọlọ́run ọba tí ó ní àkókò lórí omi àmọ́ ọpọlọ à wọ́n sọ fún ọ ìpè tọ́ okùsọ̀wọ́ ọlọ́run ní tìtorí pé invisible ni yẹsẹ̀ àlùnáka yẹsẹ̀ àlùnáka ni rú ọlọ́ni ẹ̀jẹ̀ ń sọ fún yín. kò ní rú omi ní àwọn ìrọ́bì yìí. ọba ajásí pé méjèèjì yìí lọ́lọ́run dá tí ń jẹ́ èèyàn àwa rí n tá à ń fi ń fọ́ra bọ́ bá dọ̀tí nísìnyí ọ̀lọ́ bu omi ọ̀wẹ̀ gbàsọ bá dọ̀tí ó bu ó bu omi ọ̀fọ̀ bára ẹ bá fẹ́ wíìkì ó lóògùn mọ́dà àkọ́kọ́ àrí nǹkan tá a fi ń tírìtì ẹ̀ kí la fi tírìtì ẹ lẹ́ẹ̀kejì kí la fẹ́ fi tírìtì ẹ̀mí kí la fẹ́ fi fẹ̀mí mọ́ àfikọ́ lọ ń gbé nǹkan kan fún wa lọ́dọọdún tí ọmọ fẹ̀mí wa mọ́ ṣáàrù Ramadan. fún bẹ́ẹ̀ yá yú aládìínà àmànú kò tí bá àlékún mu sí. àwọn afọ́ntàfsírì dé bẹ́ẹ̀. bẹ́yàn aba bẹ́yàn bá jẹ́ mùsùlùmí òdodo tí ń kírun dáadáa àyà yìí kò gbọdọ̀ mọ́ mọ́ lọ́dọọdún àyà kan yìí kódà bí ọ̀ha yóò mọ yóò ti ọgbọ̀dọ̀ ti wà nù mẹ́mórì ẹ̀ pé yá yọ làbí Ala alálàbí ìdàbí nǹkan kò lè wọ́. àwọn mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo kó tí bá a lè kó mo sí a mo kó mo sàwẹ̀ lọ́rọ̀ èèyàn lé yín lórí àwọn afọ́nlógà àwọn south africans wọ́n ní wọ́n ní wọ́n ní kò tí bá tó lọ ń lò òun wọ́n ní máa lo àwọn àlìfáàsì kan tó yàtọ̀tọ̀ bí ká lo ẹ̀wò ibi tọ́lọ̀ ti lo wákọ̀dọ́rọ̀ bùkà aládàbò ló ilá ẹ̀yà o àkọ́dọ́ fìlógà ọ̀tọ̀ fìlísìlá ìlkùránì ọ̀tọ̀ ọlọ́ni kùtìbà àṣẹ dandan ni fún yín kì í ṣe kùtìbà àti kàtàbà lọ́lọ́run wí fún wa ọ̀hún <laughs> kùtìbà alaykum siyam ọdún ọ̀ràn yẹn lé yín lórí. alákùnrin tàtàkùn làwọn afáwa làwọn afáwa dùn bẹ́ẹ̀ ipe ọlọ́ọ̀ni ká gbáwẹ̀ báwọn ẹni ìsíwájú yín ti gba rẹ̀ alákọ̀ntàtàkù rẹ̀ bọ́yá ẹ̀jẹ̀ ni tí ó sọ̀ra kò nú ẹsẹ̀ bọ́yá ni tí ó payọ̀ bọ́yá kò wá sí gbogbo tí ń ṣẹ̀ láyé kìí sọwọ́ mi ní ń kìí mi ní ń kìí mi ní ń ẹ̀mí ní ń ẹ̀mí rẹ ní ọ̀kọ̀ọ̀kọ́ ní kó ọba tìyẹn jẹ́ kó tó rí ìbàjẹ́ ẹ̀mí rẹ ní ọ̀kọ̀ọ̀kọ́ yẹn sọ. ẹ̀mí rẹ ni ó ní òṣòfófó kó tó rí ṣe ẹ̀mí rẹ ni ó ní olùjìbìtì kó tó rí lù ntẹ̀mí ọ̀bá pọ̀ lásẹ̀kọ̀ pọ́sibù fún ọ̀kára rẹ ó débẹ̀ kí gbogbo owó tó débi lálẹ́ yìí lóru yìí àtàlẹ́ àná àbátọ̀sán àná tá a ti kí yín màtálẹ̀ mi wá ti ń rò pé bọ́bá dalẹ̀ kí mo fẹ́ ṣe kò tí bá a lè kàn ó sí i. ọlọ́run ni mo gbé àwẹ̀ kalẹ̀ fún yín kó lè fi fọ ẹ̀mí yín mọ́ kẹ́ ẹ lè fi di mọ́sálùlẹ̀ alákẹ́ fi lè di complete human being torí tọ́wá ìpara yìí nìkan là ń fọ̀ à ń lóògùn sára à ń jẹun à ń fọṣọ ọmọ àti ìdí complete human being amákalẹ̀ di alimasalùlẹ̀ àlà ọlọ́nilé ladina láàyò rí dúró náà. la yuriduna fil ayati masalu su'i walillahi masalu al-a'la ọlọ́run ni ó da àwọn tí ò tiẹ̀ ronú pa pàdé ọlọ́run àwọn tí ò ronú àwọn tí ò ronú pa pàdé ọlọ́run masalu ọlọ́run lápèjúwe ni àtàwọn àtàwọn tí ń tẹ̀lé ẹni ni a kéèyàn wá lè di complete human being lọ́lọ́run wá dá àwẹ̀ kalẹ̀ ọlọ́run wá ní àwẹ̀ tí mo gbé ní ẹgbẹ́ kalẹ̀ ẹjẹ́ àwọ̀ àná owó béèyàn bá bẹ̀rù ọlọ́run dáadáa kò sí bó ti gbà àwẹ̀ tó fẹ́ sẹ́ bọ́ọ̀tì ẹ̀fẹ́ sí agbára ò ní sí wọ́n ti ẹkún ti bẹ̀rẹ̀ látàná nísìn gbogbo ilé aṣẹ́wó ti gbọ́lu rí ẹkún ti bẹ̀rẹ̀ látàná nísìn támákì ti gbọ́lu rí. wàhálà ti bẹ̀rẹ̀ nísìnyí gbogbo ẹ̀ ó ti gbọ́dọ̀ ní torí kò sẹ́ni tí ó dé bẹ́ẹ̀ làálàkùn tó ọ̀ tiẹ̀ bẹ̀rù ọlọ́run ó wò ó pé yes ìwọ náà mọ̀ pé nǹkan dé gbogbo ayé ni wọ́n Ramadan gbogbo ayé gbogbo ayé kò ní sílùú kan láyé tí wọn ò ní pé Ramadan bí Ramadan náà bá wá dé ọlọ́run sọ fún wa pé ayé معدودا torí à ń kó kò jẹ́ ń kó ń bẹ́ẹ̀ ní táwẹ̀ wá ṣe nínú ìgbésí ayé wa ọ̀kan nù láti fi fọ ẹ̀mí wa mọ́ ká lè di complete human being ọlọ́run wa promise wa ní kankan bàbá lè dà ọlọ́run jẹ́ àmọ̀ ìpè ó ní bọ́ bá lọ́wọ́ gbẹ̀yìn ó ní wá ìsáàsà alákà ìbáàdì. àwọn afá ní kí ló dé tọ́lọ́ ń fi ọ̀rọ̀ gbígbàdúrà kí ló dé tó fi papọ̀ mọ́ àwẹ̀ nítìtorí pé inú àwẹ̀ náà ló pè ọ́ inú àwẹ̀ ló ní jẹjẹkújẹ inú àwẹ̀ ló ní mùmúkùmù inú àwẹ̀ ló ní sọ̀sọ́kúsọ inú àwẹ̀ ó ti di mọ́sálùlẹ̀ àlá ó ti di fọ́tò tọ́lọ́ ń fẹ́ kó o dà dẹ́mẹ́lẹ̀ ń tọ́ba mú ẹ tó practice ẹ̀ lódidi thirty days ọjẹ́ sàrí bó ti yẹ kó jẹ́ ó jí lóru ó tún sunkún sọ́lọ́run ó yan náfìlà ẹlòmíì bí ìbá ìpọ́lọ́ ní káwọn bàbá wa ìmáàmù dárú eléyìí lẹ̀ tí wọ́n ń kó àjọ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́lòmíì bá na lẹ́nu ilé rẹ̀ kó dàpá àsàlátù ẹrù mí náà nómi ní ọ̀dà kò tiẹ̀ kò practice pé òun ọ̀jẹ̀ ṣe tààjù dírí àmọ́nú àwẹ̀ ọ̀fẹ́ ṣe ó ṣe ọ̀fẹ́ ṣe ó ṣe ẹ máa wò ó nísìnyí àwọn àpá àsìkò sẹ́wàá rèé ọ̀fẹ́ kírun ó Ọfẹ ọ̀fẹ́ kì ọ̀fẹ́ sí ọ̀dọ̀ tipatipa bọ́ ọ̀fẹ́ bọ́ ọ̀fẹ́ dọ́ tẹ́lẹ̀ ọ̀dọ̀ torí ọ̀rọ̀ dá ó ń sí tó pa tó báyìí ó tún tún tí pè tún kó mbẹ báyìí gbogbo bá mú un mára báyìí ó ní tá a bá wá lè ṣe é tá tá tá àsọsọkúsọ àwòkúwò àgbà àwẹ̀ bọ́lọ̀ ti ní kágbà ọlọ́ọ̀ ní inú ẹnu yẹn tó rà ànábì lọ sọ bẹ́ẹ̀ ó ní ó ní òórùn ẹnu aláwẹ̀ ó dùn ó da ọlọ́run gan fẹ́ máa wa ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tán wá ìsàsà alákà. ta ò kí ìdùn yìí pé ẹ̀sán yẹn ọkọ̀ àti kó di dandan ìgbé rọmọdánà ìgbé tóbi aláwù. ọlọ́run ní ọ̀sán gbogbo ẹni bá gbé dáadáa ọlọ́run lòun lòun ọ̀sán ẹlẹ́sàn-án. gbogbo tí ń jẹ́ wàhálà àgbémọ́ra irú ẹ̀hẹ́ lágbémọ́ra nítorí ramadan. gbogbo ẹni ọba gbàwẹ̀ fọlọ́nbọ́lọ́n ó ti ṣe fún o. ṣáìdù ọlọ́ni gbogbo ẹni bá gbà àwẹ̀ tí ń bọ̀ yìí tó bá gbà bó ti yẹ kó gbà kọ́fọ̀ kabalẹ̀ ṣáìdù ó ti wánu ó ti wánu olóríire. kèké ìgbàlá yọ ọlọ́run bí ti ń fún ọlọ́run ọmọdé aráǹkì ọlọ́run ọlọ́run sọ ọlọ́run ń bọ̀ yẹnu wọn bá